في غير الحق مفتاح كل شر مفتاح للقتل والنزاع والشقاق والطلاق والظلم بجميع أنواعه ظلم للزوجة وظلم للأبناء وظلم للوالدين وظلم للأقارب وظلم للناس أجمعين قال ابن القيم رحمه الله تعالى دخل الناس النار من ثلاثة أبواب باب شبهة أو رفة شكا في دين الله وباب شهوة أو رفة تقديم الهوى على طاعته ومرضاته وباب غضب أورث العدوان على خلقه عباد الله اعلموا أن من كان سريعا في غضبه كان سيئا في خلقه ومعاملته إذ للغضب آثار سيئة وخطيرة على قلب الغاضب ولسانه وجوارحه ومجتمعه نسأل الله سبحانه وتعالى السلام والعافية أدقف ولو وبا أتنفي ولو وبا ليك ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba alágbára ọba ológo jùlọ ọba tí a ń wá ní aláforíjì a sì ń wá ní oníkẹ́ torí ẹni tí ọlọ́run bá kẹ́ onìkan ló lè rí kẹ́ ẹni tí ọlọ́run ọba aláàbáyọ́nú sí onìkan ló lè rí àánú ọlọ́run mo jẹ́rìí nítòdodo bí kò sẹ́ni tíjọ fi tọ́ sí àfọlọ́wọ́n ọba Allah bẹ́ẹ̀ ni mo jẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní ẹrúsìn ọlọ́wọ́n ọba ní ọlọ́wọ́n bá ní sí àlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ bẹ̀rẹ̀ ọlọ́run wa lọ́wọ́ wa jíjẹ́ nìkọ̀ọ̀kan wa kábẹ̀rẹ̀ ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ẹlọ́mọ wípé ìtàǹpẹ̀ ní ìbínú ọ̀nà méjì ló pín sí ìbínú mi ń bẹ tó dáa kódà sẹ́yìn ó tún pẹ̀sà lọ́dọ̀ ọlọ́run lè fẹ́ òun ní ìbínú ẹ̀sìn ìbínú mi ti ń bẹ tó lè pé ìbínú ẹ̀sìn lòun ọlọ́run sọ. ǹjẹ́ ní ọmọnìyàn kan ń láyé tí ò ní bínú kò sí ntí kan mú kó wá bínú òun yàtọ̀ bíbínú kó wá ṣe rí àmọ́ ẹ̀dá yóò wà tí ò ní máa bínú kò sí o eléyìí ló fà fi fẹ́ fún wa ní ìtọ́sọ́nà. ó sì fẹ́ fi gbèdéke lélẹ̀ lórí ìtànpẹ̀ ní àwọn olùmẹ̀sìn wọ́n pín ìbínú sọ́nà méjì ìbínú tó dáa àtẹ̀yí tí ò dáa èyí tí ò dáa ohun olówó pọ̀ jù láwùjọ wa lẹ́nu eléyìí ló fa tá a gbọ́dọ̀ nílọ̀ ká kíyèsára o nígbà tí ìbínú bá ń wáyé ìbínú wo ló dáa sáré léyìí tó dáa nínú bínú bẹ́ẹ̀ ni gbogbo ìgbà tí èèyàn bá ń bínú nígbà tí wọ́n bá ń tẹ òfin ọlọ́run fa tí wọ́n ń tẹ báṣubàṣu táwọn èèyàn ń ṣe ọlọ́run tán tó fi ń ṣe fáàrí nínú yàrá rẹ tó ṣe pé gbogbo ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ gẹ́gẹ́ bíi baálé ilé tó tún gbóyún tó ń rẹ́rìn tó kóró ojú ṣíṣe ọlọ́run tó ń ṣẹlẹ̀ nínú ilé ọmọ rẹ obìnrin kò lásọ ní ìmọ̀ ju pátá nìkan lọ yóò wọ nínú ilé yóò sì wọ jáde ìyàwó rẹ gbogbo kí ń jẹ́ obìnrin lára rẹ̀ pátá gbogbo ẹ̀ ló ti fi hàn dé síta àrùsọ mọ́gbáyà àti gbogbo àyà rẹ̀ sílẹ̀ gbogbo tan rẹ̀ pátá òun náà ni ó sì sílẹ̀ ìwọ bá lè lé òsì tún rẹ̀ o koro ojú ò jẹ́ kó mọ̀ pé n tó ń ṣeun kò tó mọ́ nínú gbogbo òbínú téèyàn bá ń bí àbí ìkóró ojú téèyàn fi ń hàn sẹ́ni tí ń yapa àṣẹ ọlọ́run sẹ́ni tó sọ ẹ̀ṣẹ̀ di fàárí irú ìbínú bẹ́ẹ̀ ìbínú tó dáa ni ìbínú téèyàn ń bí àìdùnnú sí àwọn tí wọ́n ń pa nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run wọ́n ń ṣẹbọ wọ́n wá dá ọdún lọ́nà wípé ọdún Ògún làwọn ń ṣe ìwọ náà gbọ́dọ̀ mọ̀ ó wá torí pé gbogbo àwọn àwọn jọ ń ṣe ni ìwọ náà wá sọ pé ẹni ọdún bá bá láyé kò sọ ọdún ló tọ́ ìṣòwò Ògún torí pé alágbẹ̀dẹ nìwọ náà wẹ́dà ni ọ́ iṣẹ́ Ògún lọ́sẹ̀ eléyìí ẹ̀yin ò gbọ́dọ̀ dá sí i. kódà èèyàn gbọ́dọ̀ fi hàn wọ́n wípé èèyàn dunnú èèyàn yọ ní sókùn kàbẹ́ àwọn irú ìbínú báyìí ó ní ìbínú táwọn ànábì ọlọ́run tí wọ́n máa ń bí ọlọ́run bá sọ fún wa nípa Musa alayhi salatu wa salam nígbà tí Musa tó lọ gba òfin lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu ta'ala tó fi àwọn tó kó kúrò ó fi wọ́n lẹ̀ ó lọ gbòfin lọ́dọ̀ ọlọ́run bàtí ó fi sẹ́rí padà dé wọ́n ti ń jọ́sìn fún èrè màálù ọlọ́run ọba nígbà tí musa sẹ́rí padà dọ́dọ̀ wọn musa bínú ó bàrà jẹ́ ọlọ́run ọba fi ìbínú ó fi ròyìn ànábì ọlọ́run ti ṣe musa níbí irú ìbínú báyìí ìbínú tọ́lọ́run fẹ́ ni tẹ́tí musa náà bá tún dáàrin wọn jọ náà tó tún bá wọn jó tó tún bá wọn yọ̀ àwọn èèyàn wọ̀nyí wọn ò ní rí táwọn ṣe wọn ò ní ṣe wọn ò ní rí fàyídà ìbínú àtúnṣe ò ní ọlọ́run ọba fẹ́ o ìbínú láti tún tí ó bàjẹ́ ṣe ìbínú àti ṣe àfihàn wípé inú mi ò tò sí àyíká ṣe yìí irú ìbínú báyìí ìbínú tó dáa ni àmọ́ ìbínú ìtọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ òun náà ní kéèyàn máa bínú nítorí ara tiẹ̀ ẹnìkan tẹ̀mí mẹ́lẹ̀ wà bínú ẹnìkan yín mú sí mi mo wá bínú mo ní màá sàládà ni ẹnìkan bú mi èmi náà wá bẹ̀rẹ̀ sí ní bínú mo bẹ̀rẹ̀ sí ní kára má gbogbo èèyàn alábìwá Muhammad sallallahu alayhi wa sallam kò sí ní tẹ̀yìn lè ṣe sànàbí sànàbí wà bínú tó bá jẹ́ pé o ṣe sànàbí gàgàgàgà ẹ lè rí wà nábì bínú sí nǹkan kan ẹ rí pé ẹni yẹn ṣẹ lọ́run ni àbí ẹni yẹn ó ń fi ọwọ́ pa òfin ọlọ́run ọba lójú ṣùgbọ́n pé wọ́n ṣe ànábì gangan fún rẹ̀ ànábì ò ní bínú sallallahu alaihi wasallam. àwọn èèyàn a máa bínú lórí tí ò ní tùmà ẹlòmíì a máa bínú lórí tó yẹ pé tá a bá béèrè pé kí ló fa ìbínú èyí ó sì mérí pé subhanallah tó lórí eléyìí náà ló wá ń bínú tó ń karama gbogbo èèyàn tó bẹ̀rẹ̀ sí ní ba nǹkan tó dáa tó bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ tẹ́lẹ̀mí bá ń bínú jàmá gbogbo gíláàsì ilé pátá ní fọ̀dà ni àbíkílà fẹ́ sọ lórí ìyàwó tí gbólóhùn aṣọ tó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ tó sì fọ́ gíláàsì ọkọ̀ ọkọ̀ gbogbo ọkọ̀ tí wọ́n pààkì síta pátá sínú kọ́ńpáàndì wọn gbogbo ẹ̀ lọ fọ́ gíláàsì dànù ó lóun fẹ́ dá gbèsè sọkọ̀ gbogbo oríṣiríṣi àwọn ìbínú báyìí ìbínú òdì ni ìbínú tó ọlọ́run ọba subhanahu wa ta'ala tí kò nífẹ̀ẹ́ sí ìbínú tí ẹ̀sìn tó lòdì sí ni kí la fẹ́ sọ lórí ìyàwó tó ṣe wípé gbogbo aṣọ ọkọ pátá kò sì yá mọ́kọlọ́ ọ̀rọ̀ tí mi kọ̀rọ̀ yóò sì lọ sọmọkọ lọ́rùn yóò sì yá ọgbà aṣọ yẹn délẹ̀ ọkọ náà wá ń kó aṣọ òun wá ń kó jọ. oníjọ́ tí ọmọ rẹ̀ bá ń lọ ọkọ tí ọkọ ọmọ táwọn fẹ́ so yìgì wọ́n wà kó jáde ńjọ́ náà ìpètọ́ kọ́mọ èyí tí ń lọ ọkọ yìí kọ́lọ́ má ṣe lọ́mọ tí ó máa yasọ bí ìyá rẹ̀ náà ó wá kó ẹ̀sìn nírí ọkùnrin kan kó ma bínú síyàwó rẹ̀ débi wípé ọ̀nà ọkàn lápá ọ̀nà ìyàwó ọ̀dà lẹ́sẹ̀ ọ̀nà ìyàwó ọ̀fọ̀ lórí tí gbogbo ẹ̀jẹ̀ ń dà lára rẹ̀ kò sí tó bírù ṣe síbẹ̀ bí kì í bá ṣe ìbínú òdì gbogbo àwọn àṣìṣe báyìí ọlọ́run ọba kí wà nílọ bí ká jìnnà sí ìbínú yẹn ìbínú kọ́kọ́rọ́ kan ni tó máa ń ṣínà fún gbogbo ohun ń jẹ́ pátápátá ẹni tí ń bínú jàmá ó lè pààyàn o àwọn náà gbọ́ lórí ìròyìn lórí inú pépà nínú ayélujára à ń gbọ́ obìnrin látara ìbínú ọkọ rẹ̀ èyí tá a gbọ́ la gbọ́n ẹgbẹgbẹ̀rún rẹ̀ ń ṣẹlẹ̀ kódà obìnrin mi ń bẹ nítorí pọkọ òun fẹ́ níyàwó mi bínú ṣe bí tó ńgbà ọkọ sùn lọ ó sì lọ rẹ nǹkan ọmọkùnrin ọkọ òun ọrẹ dálẹlẹ obìnrin mi ń bẹ inú ló bí ó sì da májèlé sínú oúnjẹ fọkọ nígbà tọkọ yín jáde láyé tán ojú rẹ̀ wá wálẹ̀ ó lè ṣòyìn ẹ̀yin ọrùsàn Ọlọ́run ẹni tí bá ń bínú kò sí ní tí ò lè ṣe ẹ jìnnà sẹ́ni tí ń bá ń bínú nígbà tó ń bínú lọ́wọ́ torí pé ṣèitán ó wà pẹ̀lú ẹ̀ èso ó máa sọ pé máa ṣe máa ṣe máa ṣe nígbà bá jágbe lójú tán èso wà sá kúrò lọ́dọ̀ rẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí ni máa kábàámà ọlọ́mọdé ibinu bẹ̀. ìbínú tẹ rí yẹn irinṣẹ́ lọ́jẹ́ o fún gbogbo ìbínú lè ṣokùnfà kẹ́mi bọ́ ìbínú a máa tú àtìyàwó yóò tún wọn ká láéláé tí wọn tún ní pàdé mọ́ ìbínú ó lè jẹ́ kí ọkọ kó ṣàbòsí fún ìyàwó ẹ̀ ìbínú ó lè jẹ́ kí ìyàwó kó ṣe jàǹbá fọ́kọ ẹ̀ ìbínú ó lè jẹ́ kí òbí kó ṣàbòsí fáwọn ọmọ tó bí kódà ìbínú ó lè jẹ́ kọ́ ọmọ kó ṣe ìyá àti bàbá rẹ̀ ìbínú ó lè jẹ́ kéèyàn ó di ẹni bí ládùúgbò ẹlòmíì bínú wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfìgbà tó padà sọ́ra rẹ̀ lẹ́nu tí gbogbo yẹn wá ń tọ́ka àfi yorùbá bọ̀ wọ́n ní àfìfìlà périn ọjọ́ kan náà ní yẹ́mà wọ́n ti gbọ́ kejì àwọn yóò ní ẹ̀mà ni ẹni tó fìfìlà périn lọ́fẹ́ máa bá dànkan pọ̀ ó ṣòro bá dànkan pọ̀ atẹ́gùn yóò fi pàwọ̀ òun bínú àwọn sọ pé wọ́n ti wọ́ yìí tàbátì àdá tó fi bàtẹ̀yàn jẹ́ bẹ́ẹ̀ sì ni òun sí èèyàn bẹ́ẹ̀ àmọ́ inú ló bí ọ lọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ dì mélòó mélòó lẹni tí ló ń bí láàrin wọn àtẹnìkan tó ní sẹ́mi lọ́n bá wí ọ̀dà tó bá dọ̀lọ́ orin tí ó ṣẹlẹ̀ sọ ìgbà tó sì dọ̀la ẹni yẹn sùn kò bá jí ma wọn ni lámọ́ni ti sọ bẹ́ẹ̀ lánàá bẹ́ẹ̀ sì ni kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ jama bó ló ti fẹ́ bọ́ ń bẹ̀ bẹ́yìn ọba kó èèyàn níjànú ẹni tí ń bínú kò mọ ọ̀rọ̀ kan láìsọ ọ̀rọ̀ mi ń bẹ tọ́mọ nìyẹn sọ látara àbínú tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ tán ló bẹ̀rẹ̀ sí ni máa kábàámọ̀ pé à òun ò sì gbálérò ìbínú ni jẹ́mọ́ àtà ló bá mọ́ sí ìbínú ẹni tó ní ṣẹlẹ̀ àbóbìnrin tí wọ́n tóun àtọkọ rẹ̀ jọ ní táwọn èèyàn ọkọ lọ́wọ́ ẹ̀ ẹni bá máa lọ bí sẹ́ńtì tí àwọn tún jáde torí kọ́kọ́ ti lọ lílọ lọ́lọ́ ìwọ́kọ́lọ́ padà wọlé ma tọkọ ti lọ tọbọ bẹ́ẹ̀ tọbọ sálìkì àmọ́ jọmọ́ kí lóbìnrin yẹn fẹ́ fífọ́ rẹ̀ mọ́ ọkà sọ lẹ́nu náà ni kì í ṣe pé gbàlérò ṣùgbọ́n bó ṣe jáde lẹ́nu ẹ̀hún pé lílọ lọ́lọ́hún òkú rẹ̀ ní ògbé wọlé ó sì rí bẹ́ẹ̀ náà jọmọ́ bó lóbìnrin yẹn ṣe

látara ìbínú ẹ̀yàn rúṣan ọlọ́run àfọwọ́ Ibn Qayyim al-Jawziyya rahimahullah rahmatan wasi'a wọ́n ní tí ó gbìyànwó náà wọ́n lójú pọ̀nà mẹ́ta náà ojú pọ̀nà alákọ̀ọ́kọ́ náà ni ìrújú ẹlòmíín bẹ ẹ̀sìn dojúrú ma lọ́wọ́ ẹ̀sìn dojúrú ma lọ́wọ́ kò mọ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ọ̀fẹ́ èyí wọn ẹlẹ́ẹ̀kejì tó náà ni ojúpọ̀nà adùn ó mọ̀ pé kò da ṣùgbọ́n ìfẹ́ adùn yẹn kò jẹ́ kó jìnà sí ọmọ pọ̀ tí mo mọ̀ ò ṣùgbọ́n ọgbádùn ọtí kò ní òjò jìnà sí ọmọ pé jìnà ò ṣùgbọ́n gbádùn ọtí náà ní òjò fílẹ̀ ó gbọ́lá fún ìfẹ́ adùn ara rẹ̀ ju ìfẹ́ tọ́lọ́n lọ àfọwọ́ wọn lójúpọ̀nà kejì tí ó mọ̀ pọ̀lọpọ̀ àwọn ìyàwó náà ni ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun ni ọ̀pọ̀lọpọ̀ ìbínú amẹ́lùmí ṣẹlọ́n amẹ́lùmí yàpá ṣẹlọ́n amẹ́lùmí kò sínú bínú ọlọ́n abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu kó má ṣe wá níbi ìbínú òdì kó má jẹ́ kí ṣẹ̀tọ́n kó ní kápá lórí ẹnì kọ̀ọ̀kan wa. alhamdulillahi wa kafa ثم الصلاة والسلام على نبينا المصطفى وعلى آله وصحبه ومن على آثار اقتفى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله أوصيكم وإياي بتقوى الله عز وجل واعلموا أن في ترك الغضب فوائدا عظيمة ففي ترك الغضب واجتنابه ففي ترك الغضب واجتنابه اتقاء لغضب الله تعالى فعن عبد الله بن عمرو رضي الله عنهما أنه سأل رسول الله صلى الله عليه وسلم ماذا يباعدني من غضب الله عز وجل قال لا تغضب رواه أحمد وفي ترك الغضب واجتناب عباد الله عطاء وكرم من الله تعالى لعباده يوم القيامة فعن معاذ بن أنس الجهني عن أبيه رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من كظم غيظا وهو قادر على أن ينفذه دعاه الله عز وجل على رؤوس الخلائق يوم القيامة حتى يخيره الله من الحور ما شاء رواه أحمد عباد الله وفي ترك الغضب واجتنابه قوة وعزة فالإنسان القوي هو الذي يستطيع التغلب على نفسه عند الغضب لقوله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب متفق عليه هذا من حديث أبي هريرة رضي الله عنه عباد الله اعلموا أن الغضب من خصائص البشر يعرض له لا محالة ولكن ينبغي معرفة علاجه منها عباد الله الاستعاذة بالله من الشيطان الرجيم والسقوط وضبط اللسان عند عن الكلام أثناء الغضب لقوله صلى الله عليه وسلم وإذا غضب أحدكم فليسكت وتغيير وضعية الغاضب أثناء الغضب وتذكر قدرة الله عليك عند قدرتك على غيرك فإذا أغضبك أحد من الناس فلا تتسرع في الانتقام والإهانة والتعذيب وإذا غرتك قوتك فتذكر قوة الله فوقك رواه مسلم في صحيح عن أبي مسعود البدري رضي الله عنه قال كنت أضرب غلاما لي بالصوت فسمعت صوتا من خلفي اعلم أبا مسعود فلم أفهم الصوت من الغضب قال فلما دنا مني إذا هو رسول الله صلى الله عليه وسلم فإذا هو يقول اعلم أبا مسعود اعلم أبا مسعود قال فألقيت الصوت من يدي فقال اعلم أبا مسعود أن الله أقدر عليك منك على هذا الغلام قال فقلت la agbúrúbù mamlúkan ba'dahu abada adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtọrọ ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ẹni tó pé lárikọ́ṣe ẹni tó dára jùlọ lẹ́ni tí yàmọ́ ń kọwà rẹ̀ ìbáṣepé gbogbo àwọn mùsùlùmí pátá akọ́ṣẹ́ ànábì sallallahu alayhi wa sallam àbádá jù wáyé lọ níbi máa ń ṣe nílé máa tán bá pẹ́ lómi ìpèsè alùsùnà ni ọ yóò lóun ìṣe alùsùnà subhanallah alùkìlọ̀ wà fẹ́ jẹ́ alùsọ ìpọ́n tá ló ń kọ́ṣe ṣáàtún lẹ́yìn ní lẹ́yìn ọ̀run ànábìnrin sallallahu alaihi wasallam ẹ̀yìn tá lọ fẹ́ tòsí tó bá dìjọ́ náà ọlọ́mọ lè wà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kí a ti bẹ̀rẹ̀ fánàbí sallallahu alaihi wasallam àwọn ará lè ra àwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa èyàn rúsan ọlọ́run tí ẹ rí kéèyàn máa gbé ìbínú jù sílẹ̀ kéèyàn máa pa ìbínú tì kéèyàn máa gbé ìbínú mì àǹfààní tó pọ̀ ó wà lẹ́ọ̀ bó tilẹ̀ jẹ́ wípé ó ṣòro ṣe o àti gbé ìbínú mì kéèyàn orí tó bíyàn nú báyìí pàápàá jùlọ kí wọ́n dín ìjọmọlúwàbí èèyàn káfàbùkù kan kí wọ́n tẹ aṣọ ala èèyàn kí wọ́n tẹ̀ káfẹ́ rí yìí ó tó nínú tí èèyàn máa ń bínú lé lórí ṣùgbọ́n kéèyàn wá ṣe sùúrù kéèyàn ó ṣe ìtẹ̀mára nǹkan tó lágbára ni o béèyàn bá wá lè ṣe àǹfààní tó pọ̀ ó wà ń nínú àwọn àǹfààní èyí tó ń bẹ níbi kéèyàn ó lè pa ìbínú tì kéèyàn ó gbé ìbínú mì kéèyàn ó bínú lásìkò téèyàn ní kápá àti bínú nínú àǹfààní tó òun náà ni pé ó máa ń láàyàn níbi ìbínú ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó ń sá fún ìbínú ọlọ́run tí ó kí ìbínú ọlọ́run ó kò léhun lórí kó náà gbìyànjú láti jìnà sí àtìmọ̀ ìbínú Abdullahi ọmọ Amr ọlọ́run bá kó bá yọ́nú sí bàbá àtọ́mà ọlọ́run béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú òjíṣẹ́ sí ìpinnu ọlọ́ kí ni òfin ní rí ìpinnu ọlọ́ anábì wa sọ fún wípé làtẹ́gbẹ̀dọ̀ má ṣe máa bínú àníṣe òun ọ̀fẹ́ rí ìpinnu ọlọ́run anábì níbẹ̀ ni má ṣe máa bínú bákan náà tí èèyàn bá tún jìnà sí ìbínú ọlọ́ tí èèyàn bí jìnà sí ìbínú tí gbìyànjú àti máa tẹ ìbínú mọ́ra tí gbìyànjú àti máa gbé ìbínú mì nínú àwọn àǹfààní tó tún bẹ́ẹ̀ òun náà ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ṣe àpọ́nlé èyí tó tóbi èyí tó bù àyà fún onítọ̀ tó bá tó bùyà kìíyàmù àwọn ènìyàn kan bẹ tọ́lọ́run ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ tọ́lọ́run pọ́n wọn lé láàrin gbogbo àwọn èèyàn tó bùyà kìíyàmù nínú àwọn èèyàn wọ̀nyí òun náà lẹ́yìn tó bá máa ń gbé ìbínú mi torí ń tó lè pin nínú tó sì tẹ̀ mara tí ò ṣe ṣe pé nǹkan ń bínú. Ànábì sallallahu alaihi wa sallam anábì ní gbogbo ẹnikẹ́ni tó bá máa ń gbé ìbínú mi ó sì ní kápá àti bínú bọ́ bá sì bínú yẹn yóò jàre ṣùgbọ́n wá gbé ìbínú mi níta gbàlérò ìyẹn ò túmọ̀ sí wípé kéèyàn má ṣàfihàn pé nǹkan bí yàn náà ṣùgbọ́n dáńpè ní ìbínú onílẹ̀ ní ìbínú tó ṣe pé èèyàn lè kọ̀ǹtó ara rẹ̀ mọ́ ó bẹ̀rẹ̀ sí ní ta ọ̀rọ̀ lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ débi pé ó ti ti ṣàṣejù níbi ọ̀rọ̀ bí kẹ́nìkan ṣe àìdásí ọ kọ wá sọ pé àìsí ní pé ní àìsíyàn pèèyàn tàbá ní ọmọ jẹyàn máláyé tí ó lè jẹyàn ni àwọn tó jẹ́ jẹyàn láyé náà subhanallah lóòótọ́ nígbẹ́ ni yẹn ṣe ṣe ò dá lóòótọ́ ẹni pé látara ìbínú ọ̀rọ̀ yẹn títí ń pọ̀ jù ẹnìkan lọ́sẹ̀ ọ̀ ìwọ náà ń ṣẹlọ̀ ìṣèwọ̀lẹ̀ ìbẹ́nìkan ó jẹ́ bákan ọlọ́run ní jẹ́ ìyẹ́ jẹ́ ọlọ́run kà lè lù ọ ní sábàtì ìdí ni ìtọ́sí jẹ́ wípé ẹni tó bá ṣe pé tínú bá ń bi kò sí kò ní ṣe ọ̀rọ̀ sọ èyí ò kan lálágbára bí bá ń bínú kò ní ṣe wà bí bá ń bínú kò ní ṣe ọlọ́run nínú ọ̀rọ̀ tí bá ń bínú kò ní gbígbésẹ̀ tí ó padà máa kábàámà lérí ẹ̀ àwọn wọ̀nyí làwọn tí wọ́n lè gbé ìbínú mẹ́ torí pé tí wọ́n bá ń bíyàn gbogbo nǹkan tí èèyàn ó fi bẹ́ẹ̀ ṣe lọ́n ìbínú yẹn máa mú wá ìbínú yẹn máa gbé wá sínú ẹ̀mí ṣùgbọ́n tó nítorí bá lè gbìyànjú àti kọ̀ǹtró ara rẹ̀ tó ṣe pé kò sí ọ̀rọ̀ sọ kò sí wa wù kò sì sì gbéṣẹ̀ gbé irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ òun ni ànábì sallallahu alaihi ń tọ́ka sí lórí àwọn èèyàn wọ̀nyí ọlọ́run yóò pè wọ́n ala ru'usil khalaiqi yawm al-qiyamah ọlọ́run yóò pè wọ́n jáde láàrin gbogbo ẹ̀dá tó bá rí gbogbo kìyàmà ọlọ́wọ́ wà ní ẹ̀bọ́ta àwọn ẹlẹ́yin jẹ́ ọgẹ́ àwọn obìnrin àlùjẹ́nà rí ẹ lọ ṣọ̀fà ibi tó bá ti wù yín níbẹ̀ ọlọ́wọ́ kọ́ pé àwọn jáde kán tó máa pè fún gbogbo àwọn èèyàn tó kù ọlọ́wọ́ ẹ̀yìn ẹ̀kọ́kọ́ lọ mú ìjọba wù láti ó máa gbé ìbínú mìí eléyìí yóò máa ṣàfihàn gẹ́gẹ́ bí ẹni tó pé lẹ́dàá gẹ́gẹ́ bí ẹni tó gbọ́n gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alágbára nítorí wípé ẹni tó bá lè kóra rẹ̀ níjànú nígbà bá ń bínú lọ́wọ́ lálágbára o òun gan ni alágbára ṣùgbọ́n tó bá ń bínú tó lè kóra rẹ̀ níjànú oríṣiríṣi ọ̀rọ̀ ló sọ tó yẹ pé tí wọn náà bá padà gbọ́rọ̀ ń tán inú tẹ àṣìmí ah, náà mo sọ̀rọ̀ báyìí oríṣiríṣi wà ló wù tó gbẹ́lẹ́ ìgbà kan bá padà sọ fún ọtọ́ kódà bàbá alágbájá tí wọ́n bọ́ sáàárín yín nígbà tẹ́ ń jà kódà gan-an ìkúùkù kan tó fún nígbà wọ́n sì ń bá fún mi gbóná wọ́n sì ń bá fún mi ba ìkúùkù láti jẹ mi wọn ò lè jáde ńlẹ̀ báyìí subhanallah wọ́n iṣẹ́ ni tó téèyàn ó padà máa kábàámà lé lérí ó yẹ kéèyàn ó lè kọ́ńtró rẹ̀ ẹni tó bá lè kó rẹ̀ níjànú nígbà tó ń bínú lọ́wọ́ òun gan ni alágbára anábì sallallahu alayhi wa alihi wa sallam anábì ní kìí ṣe alágbára o ẹni tó bá ṣe wípé kò sẹ́ni tó dojúkọ ní ti ìjàkadì tí èmi mẹ́yìn wọn balẹ̀ anábì lóhun kọ́ lálágbára anábì ní alágbára òun lẹ́ni tó bá lè kóra

kò ní ìbínú yẹn ti pọ̀ kódà lómi ọmọ bínú nínú rẹ̀ gan òní jákèmá bí olókè ilẹ̀ yóò ṣe máa mí lókè yóò máa mí lọlẹ̀ yóò wà fi ọmọ ká àpapọ̀ báyìí ní yóò nà gàbá yìí kò ní lè dúró gàgámá bí ìgbà tí ọká tó bá bẹ́ẹ̀ lọ́nà ẹlòmí máa ń bínú bá tó bá ti àbí sọ fún ẹ máa sọ a'udhu billahi minash shaitan ó ń gbọ́ olè kọ̀ǹtà rẹ̀ mọ́ ẹ máa sọ pé a'udhu billahi minash shaitan rẹ̀ irú ẹni yẹn ó lè pààyàn lásìkò ṣètọ́nù ti wà pẹ̀lú ẹ̀ ọkọ àti ìyàwó kéde àyèdè ṣẹlẹ̀ ìyàwó nígbò ọkọ mú ọ̀bẹ wọ́n dojú kọra pé ìwọ náà súnmọ́ ni ṣètọ́nù ti dèlè ìbínú yẹn ti kọjá ojú ẹ̀ oníkálukú òbíkítà nítorí kálukú bá lè fi ṣera. lára àwọn méjèèjì ọkọ tí ń lu ìyàwó ẹ̀ sàn ti ìyàwó ẹ̀ lẹ̀ ó lòun ó pa ni ẹ̀wù kẹ́límà ọ́ pààyàn òun pa òun ti para tí ìbá wá sí pé nǹkan mi wà níbẹ̀ tó yẹ kí rúgbólò jáde lẹ́nu òun pààyàn òun sì ọlọ́run kò sí ti dùnú tí ò o olùkọ́ tí ń kọ́ ọmọ nílé ìwé ṣe ọ nínú nínú ọmọ yẹn lásìkò torí pé tó bá ní kò ná lásìkò lè ó padà wá máa kábàámà nígbà wá lu ọmọ tó fún lọ́rẹ́ ojú bá fọ́ òbí ọmọ bá dé ntọ́mọ yẹn ṣe òun fowó sínú báàgì ọmọ wa mú owó ọ̀dà èlò ló mú ó mú five naira ẹgbowó yín ojú ọmọ tẹ fọ́n mr anamanama kí ló fẹ́ sọ ma yóò àṣeun jẹ́jẹ́ èṣù ni ó ti wá jẹ́ pé èṣù ni ibẹ̀ lọ́rọ̀ parí sí ìwọ òṣèfẹ́ kan lẹ́sù ìfọ̀ kéṣù tó lù ọ́ kò sẹ́ni tí ìbínú ò lè tì síbi ọ̀ràn kò sẹ́ni tí ìbínú ò lè tì síbi ọ̀ràn tọba ti rẹ́ni tẹ́sù ti wà lára rẹ̀ ìwọ yà ti nà sí lèṣù mọ́ àjọ para wa ni ìwọ ní kọ́ lọ para rẹ̀ sí tó bá para rẹ̀ sí tọ́ba lóòrè jà ọ̀lẹ́ni ọ́ ẹnìkan jọ wọ́n ọkọ fẹ́ wọ ọkọ̀ níbi old garage yẹn níbi àárọ̀ ní high school ẹ̀sùn bọ́ọ̀sì ni ẹnìkan ti wá jókòó wájú òun dìde bẹ́ẹ̀ lọ nǹkan òfin nǹkan bẹ̀ ẹlòmíì wá dé òun jókòó bẹ̀ bàtà dé ẹ̀ntọ́ àwọn wájú sẹ́yìn ẹni ẹni òun ti wà ń bẹ̀ wọ́n bá ń jọ ń bára wọn fà wọ́n jọ ń bára ẹni tó wà ń ta tó ń fẹ́ jókòó wájú wà ń bẹ̀ tẹ́lẹ̀ bó ṣe kó fún ẹni tó wà ní ọkọ̀ ni tó wà tó sọ̀kalẹ̀ tó wù títí ń kì í bá ṣe wípé mi sábà jà lọ́wọ́ àárọ̀ tí ṣe bẹ́ẹ̀ ni ọ̀bá ìyàtọ̀ tí ẹ wájú ẹ bá lọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí na fi ń yẹ̀yẹ́ títí dọ́kọ̀ fi débi tó náà ó ṣe dáadáa ẹni tó wá gba létí yẹn náà òun náà ara wa ń ti òun náà ara wa ń ti òun tó àwọn èèyàn wá ń sọ fún ọkọ̀ pé ti sọ kó torí pé àmọ́rú èèyàn tó jẹ́ kí ò sọ̀rọ̀ ọba di wàhálà ọba ẹni kò sí nǹkan kan síbó ti bá ń kò sí jama sùúrù ọba bẹ̀rẹ̀ sí ní ń bẹ̀ ó ní ọ̀dà ẹjẹ́ kò wọ́n sanwó yín padà yín padà kò ìbẹ̀ ti gbá tí ẹ sùúrù ẹ̀yìn arúgbìn ọlọ́run sùúrù ṣe sùúrù tí ìdùnnú tó bá dé kọ́lọ́n bá kọ́wọ́ látó rẹ̀ kí wọ́n sọ máa dáàbò rẹ̀ bọ̀ wá ẹlòmíì wá ń bẹ alájà níbi lání inú rẹ̀ ọmọ dùn ni òun dàn yàn pa òun lè lùyàn pa ọ bá lùyàn pa ọ̀daràn kọ́lọ́n máa sọ àánú wa ìwọ obìnrin ọkọ rẹ̀ fẹ́yàwó ni ni dé bí ìgbà tó yá bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí kì í ẹ̀mí kan lọ sí ni subhanallah kí ló lè tó bẹ́ẹ̀ nkí ló le tó bẹ́ẹ̀ kí ló le tó bẹ́ẹ̀ ẹni tó ń sọ pọ́kọ́ òun gbọ́dọ̀ níyàwó mi kò níyàwó mi níyàwó mi kò fẹ́ lómi ọkọ lọ fẹ́ lómi ọjọ́ mọ́ ìgbà tó gbọ́ tó mọ̀ báyìí bínú ọlọ́jà báyìí níbi tó wà ọkọ ọmọ ẹni akọ ọmọ ẹjọ́ òun béèrè ẹni báyìí ẹni rẹ̀ jáde ó sì báyìí níbi tó títí ń sáré lọ́kùn tó lọ fagi ẹsẹ̀ rẹ̀ báyọ̀ bàbá ṣubú wọ́n gbé kúrò mẹ́ ni bó ṣe ní sókè kò lè dìde mọ́ ẹni ìta ń bẹ ní pé ẹjọ́ kíníkà ó ní ẹ̀fún lẹ̀ ọba lọ fagi níbi ni ẹ ẹ wo múdù tó wà ìbínú yẹn ti pọ̀ ẹ̀jẹ̀ ti rú bó ṣe ṣubú lulẹ̀ ló ti jẹ ní ẹ dèé sẹ́yìn

ẹ jẹ́ ká máa ṣe sùúrù lórí gbogbo condition tí a bá bára wa ẹ̀yà rúsan ọlọ́run nínú ọ̀nà tá a fi ń dènà bínú òun náà ni pé téèyàn bá ti ń bínú kéèyàn mọ́ sọ̀rọ̀ tí bínú bá dé anábìnrin ìlà ghadaba ahadukum falyasqut tó bá ń bínú mọ́ sọ̀rọ̀ jẹ́ kí bínú yàn lọ kò tó sallallahu alaihi wasallam anábìnrin téèyàn bá ń bínú tó sì wà nípò okó pílé ẹdúlẹ̀ anábìnrin náà dì orí pẹ́ni yìí tó ń gúnú sí ìrìn jẹ́ níyà agbára rẹ̀ ká bọ́ bá ń gbẹ́ etí ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ tó gbọ́wọ́ sókè anábìnrin rẹ̀ kí agbára ọlọ́run lórí jẹ́ náà tí bó orípo lágbára lórí ẹ̀mí orípo lè lú mi ṣùgbọ́n màpẹ́ nìkan ń bẹ tó lágbára jù wọ́n náà lọ bá dé dé gbogbo táwọn náà ń ṣe sọ́lọ́run lọ́lọ́run ti sùúrù pẹ̀lú wa àwọn náà lè sí láyé mọ́ ẹnìkan wá sí ọ ọwá lọ fẹ́ lo gbogbo agbára tó ní lérí ẹ̀ gbogbo ọlọ́pàá kápá rẹ̀ ni wà gbogbo àwọn adájọ́ tó gbóná ọwọ́ rẹ̀ ni wà àwọn jẹmíyà ó fi yé pé jùlọ ṣe sùúrù wọ́n ti pẹ́ nìkan jù wọ́n náà ní àbá máa ń ronú ìlú ṣe pẹ̀lẹ́ nínú hadisi kan tó ń bẹnu tí dáa fún àwọn muslim arákùnrin kan orúkọ rẹ̀ ń jẹ́ abu mas'ud onu ní na ẹrú mi níjọ́ kan mo bẹ̀rẹ̀ sí ní nà mo yọ bílálà mo bẹ̀rẹ̀ sí ní nà ni mo gbọ́ ohun kan látẹ̀yìn tó ń sọ pé lọ́mọ o ìrẹ́ bàbá àmàsáwọn ó ní látara àtẹlé tó ń bí owó òtí ẹ̀fẹ́ mọ́ta ló ń sọ̀rọ̀ òun sáà ń kò lè sọ wípé lọ́mọ ìrẹ bàbá Mas'ud onígbàtà náà bí súnmọ́ òun òun bá ju ẹgbà ọwọ́ ọ̀hún òun jù sílẹ̀ ọlọ́nàbí wa sọ fún òun pé ìrẹ Abu Mas'ud lọ́mọ wípé dájú ọlọ́run ọlọ́run ńlá ó lórí rẹ̀ ju bóòsì lórí ẹrú yìí ronú sí o ó ní mo sì ju ẹgbà ọwọ́ látọ̀dún náà ní ẹrú ó ní màá rántí pé ah, ẹni tí mo jùlọ yìí lóòótọ́ kò lè ṣíwọ́ ṣùgbọ́n nìkan náà ń bẹ tó tèmi náà ó náà lọ́lọ́ ṣùgbọ́n tá a bá ti ń bínú pàápàá jùlọ ẹni tí ò tó wa ó tẹ̀ wá àwa ń ronú ìyàtọ̀ àfẹ́fẹ́ jẹ́ tí ò sẹ́ni tí ó béèrè rántí wípé ẹnìkan bẹ tó lágbára jù wọ́n náà lọ ibadallah ẹ̀yà rúṣin ọlọ́run udkurullah yadkurukum ẹ̀dá máa náà ti ọlọ́run ìwòwò ọlọ́run ti wá washkuruhu ọlọ́run máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ọba onílé ó tóbi jùlọ àsìkò tá a wà yìí nínú oṣù february february wọ́n máa ń fi ọjọ́ ọdún ìfẹ́ lágbàáyé valentine níbi ọ̀sẹ̀ tí ń bọ̀ ni yóò fẹ́ kó sí kí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjọ wo ni mùsùlùmí jí tí ọ̀yẹ́ kò nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ìjọ wo ni jí tí ọ̀yẹ́ kò ràǹkà fún ìyàwó rẹ̀ tá a bá wo ohun tó bí valentine kì í ṣe ohun tó nípìnlẹ̀ tó o ọjọ́ ìpolongo zina lágbàáyé òní girlfriend tí ò sùn lè rẹ rí ìjọ mẹ́wàá sùn kí ni wọ́n ń ṣe valentine day ẹni tí ò ṣe zina rí yóò ṣe lọ́jọ́ yìí shoprite ó kù pàtí oríṣiríṣi èyí ò tún wá ma lórí èyí nǹkan ó tún ní aṣọ tẹ gbúdọ̀ wọ̀ níjọ́ náà bí aṣọ pupa báyìí abẹ́ẹ̀kọ́ kódà aláṣọ pupa mọ́wọ̀ jọ kéèkì tọba aláṣọ pupa mọ́tì ẹ̀wọ̀n nǹkan tó pupa ń jọ má bà wọn sílẹ̀ bẹ́ẹ̀kẹ́ wípé ni ìyàwó ẹ̀ náà tẹ̀lé ẹ jẹ́ ká kéèsì ara àwọn nǹkan gbogbo àwọn ìlànà yẹn àwọn ọ̀tá ọlọ́run lágbàáyé àwọn ni wọ́n gbé gbogbo àwọn nǹkan yẹn kalẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ mùsùlùmí nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ obìnrin gbogbo àwọn obìnrin agbọ́dọ̀ kẹ́ wọn kì í ṣe péjọ kan náà là máa ń ké obìnrin gbogbo ìgbà agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn agbọ́dọ̀ ṣe dáadáa sí wọn nínú àwọn nǹkan tó agbọ́dọ̀ ṣe dáadáa fún ọ̀kan náà àmì pé onífẹ̀ẹ́ náà nìyẹn

abálẹ́gbà àwẹ̀ tí ọba ti gbà òní ìtìlọ ọlá àti yomula sabt abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí wọ́n ṣàgbálẹ́sìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kúmùlẹ̀ salatikum yarhamkumullah